obìnrin bí ọkùnrin. ṣẹ́ran rírọ̀ bí bẹ́ẹ̀ lẹ pé ni. màkànà kí ọmọ Mùṣìn. fòyín sá Mùṣìn náà Mùṣìn Mùṣìn o. ọ̀kadà tó bá ti gbà bọ̀dé ńkọ́ síbi àṣì. ẹ o wọn kì í gba kàkà lọ́wọ́ akitì o. wọn kì í gba lè máa bẹ ẹni lọ́wọ́ ẹni. for my own kaba. the key one the key two they wan kill of na finish go on for the jọmọ who are the for my kaba you dey carry kala. ṣé wọn sọ fún yín bá ṣe jẹ́ ni. wọn sọ fún yín gan tó wà ní. rádaràdà la ó fa ẹgbà. ìlú tí Say who shall come, no go balance on. Who shall come us to die? Shall die, who shall come us to balance on? A legend, you're the man, the legend, you. Makana kí ọmọ mu ṣe. Ládùúgbò mi títí yóò títí bẹ̀rẹ̀ fún. Ìwọ ti ń sọ pé ọkàn bá kàn. Ẹ pa òrì gẹ́gbẹ́ sẹ́gbẹ́. Check and die, balance am, adjust am, straight am, who dey check am for the angle. Who dey mọ̀mọ́, who dey zipper. Ládùúgbò táwa àyíwádà. Àyíwádà nínú kàlẹ́ndà, bóyá kọ́ lọ mú nọ́mbà wọn sẹ́yìn màámi ọmọ olóhùn bẹ́ẹ̀nà ká lọ pàyà ẹ̀ mọ́lé ọmọ olóhùn gara ká sáré fi yá ẹ̀ nà rà ọmọ tó bẹ́ẹ̀ last week kò bá wa ṣe this week. How far now? Nineteen. How far? I hope say you complete. Mm. You complete. Omo, your shoe shine, your shoe shine. How far? I hope the road clear from. You don't know clear o. I jam Makanaki for road, no sef wetin she talk wetin happen na how say she no do you anything. Ah, ah. ṣé mo jọ́ dẹ̀ ni kò ṣe ní kankan. bóyá na wàá ṣe ọmọ olóyún bóyá ló wàhálà ló wàhálà ló wàhálà dey go dey go. ẹgbẹ́ fẹ́mi lẹ́sùn. sọmọ orú máa lo aago sí i kí ló ṣe yẹ máa lọ sí i a fa ọmọ wèrè abilabi ó yá gbé mi débẹ̀ ah, wetin dey happen me i for that one o my paragana na for one fifty dey start. take. papa go die shey you wan collect ogun wan kill you sha. you wan make you payment for here make you saman pe I beg. far shey you know later hear say that man don't love the girl ọmọ hear the world eh, ẹ ẹni tí táyà mi ẹ̀wú bá mi mo shock gan báyìí ní sẹ́yìn pé kí ló ṣẹlẹ̀ ṣé you know yẹ ẹni anyway ṣáà give me this thing máa máa. which level wetin be happen make i give you wetin you know how much your bill wey dey inside this paper wey you no fit pay finish. You know how much? May I come give you, make I come lap another one on top for you. For the week space day, eh, who go pay? Washing and wine, Nishe, you want to cast me, Nishe? Hey, eh, make you cook pay your money I want to go cast you, Nick Bessie. Pẹlẹbi abi wetin dey dey call you abi na panla no even know wetin dey dey call you for here eh. sef. See na twenty twenty two we dey if you know say you no fit pay money you go dey buy my dis thing if you know say you no fit pay am make you no come my shop again you hear. I go pay you na give me dis thing ah sim sure abeg wetin i go give you jare customer dada. ọmọ èmi no dey dọ́ mi gbé mi débẹ̀ nà ó mọ nǹkan tí máa mú gbé mi travel ayé kò jẹ́ ọmọ bí lọ́lọ́. comot your hand for there abeg why you dey carry my food dey alagbo na people for the na na na your type dey dey sell this kind kudi alagbo for you ne. wait give me kudi na i don dey hear about this thing na. Uh, give me eh. ma ma ma. you don dey hear about am but no be for oloshi people like you like this na for people like even that one sell sim show say you don hear about this kudi alagbo. fún mi ní mo kólé na dá mo kólé ọgán bíi kókó ṣé ìdè wáìn mi bẹ́ẹ̀ni dé bẹ̀. lóde. ó pọ̀ máa ká náà sí nọ́mbà wọn. ọ̀gá mi kọ́sọ́mọ̀ dáadáa náà. ọ̀gá mi ó yá. ó pọ̀ faru ní. àfàmọ́ náà bàbá. àti oṣù ọmọ ìyá mi ilé àpọn àmọ́ náà fún mi nǹkan tí máa ń mu jàre ọmọ ìyá mi. ọmọ ìbí like say as we dey play for dis food i no like am again abi apá fẹ́ pààyà àwọn tó ní ẹ̀ṣá ṣé òun wáìnì mi ṣé no see me say i dey ni kò sí wá jókòó àmọ́ your face show your shoe shine ẹ̀yin ò wálẹ̀ àmọ́ ẹ̀yin ọ̀la jí olókun àwọn èèyàn tají olókun lẹ́yìn màmá o ẹ̀yin dáàdi yóò kọ́ létẹ̀ ń gbowó lé màmá ẹ̀yin pọ̀ gan ẹ̀ pọ̀ létí gan ọlọ́run màmá o tuwálè. a ṣeré gan o. ó yà á sùn. ló fẹ́ dẹ̀ bẹ̀rẹ̀ sí nǹkan tí ìyá yìí cause àbí àtijọ́ ń ṣeré jó àbí àtijọ́ ń ṣe àtijọ́ ń jókòó yẹn láìkí ẹ̀ ṣẹ́fẹ́ rìn lọ ni. alfa bá mi fún ọkọ̀ tó máa mú. owó àlọ́ ń tọ́ka sí àgọ́ àgọ́ fífà pọ̀. alfa ṣó tán. Which one be? Mama ni ko fún wa nkan òun bá mi sọ. Aláyé. Gbàgbé débẹ̀ jọ. I don't know. Ọlọ́bẹ̀ bá ti yá ìjọ ni, ọ̀rọ̀ a máa pariwo jọ ọ̀rọ̀ ń pariwo níyàlẹ́ gbùtù. boss boss ma. ah mama ọmọ méjì fẹ́ràn kan màmá ẹ̀ mọ̀ nǹkan tí bá rí yín báyìí inú mi kàn máa ń dùn ni i dey get joy but mama nǹkan ń ṣẹlẹ̀ lábàáyé o àwọn tí bá sọ̀rọ̀ wọ́n máa nípa alátúndé wọ́n máa nípa alátúndé màmá ẹ̀ ní bílí pé. maka maka maka ṣufu maka who go solve the matter with you. níbi ọkùnrin ṣáà ọdún àdúgbò ẹ̀yọ́ pé màkàrà kí ọmọ kò ní sáàmù síná mùsùlùmùsùn. ọ̀kadà tó bá ti gbà bòdì ń kọ́ síbi àṣì. ẹ ń wọn kí ń gbà kàkà lọ́wọ́ akitì wọn kì í gbalẹ̀ máa bẹ ẹni lọ́wọ́ ẹ. mo máa ń kà á bá. kí wọn dey kí two dey wan kí all of una finish go. ìbò o lè dó ìbò náà bó ṣe ń ṣe wàhálà pé kò lè torí ẹ̀ mo ṣe drop out ó ti gbọ́ ọlọ́run join the gbẹ́kẹ́gbẹ́ o no wetin dey do o. ace na why i drop out for school because of you because i wan make you make am for life shey you understand na because of you i dey street o since day wey our mama and papa don drop now no say na me dey carry all the responsibility my brother abeg no make me cry for street no make me cry for street. Trust me, I know, I know you disappoint. Don't go play my heart, Don't go play my heart, though. I will make it in life. You can't play calm. You can't play calm, oh. You can't play calm. You check it in that room. You can't play calm. My brother. Ah, that's Ah, eh, make una no vex to customer ah. abilabi obilabi dey sasako na. sasako me and you hey if you sleep or something i go take be. nothing go happen obo. Oh, abeg i no get your power abeg if na people like budu now <laughs> wetin i go give una oyo oh, oyo oyo take take take this one na confam jodi you go jodi you go sama kwe your body my sister eh since wey i don't send you now, now you come dey come Now me go carry chair now me go dress, now me go dey see customer don dey complain eh sofa kalu ọjà àárọ̀ yìí ni. bínú sẹ́yìn mo come here you don join bad gang abi the way you the dress. i no join bad gang. They dem don dey call you. eh i no dey there o oh. i no fit buy pampers so oh. make you hear me so. They know i no join bad gang i just deal with them. They reason with them you dey with them dey visit them. Yeah, uh, okay you two you don turn to palage abi wey come here wey come dey papapa dey prokoko say tell say na na their voodoo dey kill people dey do dey dey dey rape people dey do anything dey steal up and round. my sister so i just dey me i just reason with them. you just dey you just dey na their voodoo dey carry money dey steal everything for this ghetto for this. nice one nice one nice one nice one na me dey keep person continue continue. continue. i dey hear you na shebi i dey here now. where the panla lady? Now you are the follow talk now i the follow you dey talk Don't now no fit talk again talk now you come up for yard talk you now. na ah, you oh come up for yard talk you no be talk again. obìnrin bí ọkùnrin ṣáà bẹ́ẹ̀ lẹ pé ni. màkànà kí ọmọ musin fòyín sá musin náà musin musin o. ọ̀kadà tó bá ti gbà bọ̀dé ńkọ́ síbi àṣì. ẹ wo wọn kì í gba kàkà lọ́wọ́ akitì wọn kì í gbalé bá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. ló ń sọ̀rọ̀ ó dẹ̀ tún múra bí model. did you follow you dey talk you do anyhow you dress my model oya oh, ka talk for us na you no dey hear word ẹjọ wetin be ẹjọ. you no dey talk you dey talk you you no know wetin you go dey talk. Mora leba, mora leba. Ah! Mora ló fi tàbí gbé. Ṣé o máa lọ? Ó yẹ ká wá ní pé àwọn ọmọ ọdẹ ọ̀. Máa ṣáílẹ̀ máa lọ sẹ́ẹ̀. Ilé! Máa lọ sẹ́ẹ̀. Bíbọ̀m! màmá kí ló ṣẹlẹ̀ ó gbélé tí ń pọ̀ jù màmá ẹ kàn ní ó yá ọ káwọn ọmọ yín kọ́sítátà ẹni tì màmá tó á lè. ìyá ẹ̀ máa ṣòfò ni. àmì jésù tẹ́lẹ̀ máa là bá ni. abọ́lọ́ bẹ́ẹ̀ bá yẹn yẹ ẹ jẹ́ o. àwọn aṣọ òun àdè mad for this one. tani ya èso ti lè wọrí wú bọ́ọ̀lù. Makanaki olè kí n dé. Apapa pàyà ẹ̀ tọ́wọ̀ tó sọ. Èmi Makanaki ọmọ mu ṣe. Ẹ ṣe wé ti ìyàwó. Mo jẹ́ kí n sọ̀rọ̀. Adé talk dey vex o. I dey vex. I dey vex. You for dis food na. I wan kaba. No be only sauce. I no know say you dey wan rush me. Why you look at the shine? Ọlọ́run dẹ̀ máa pọ̀nà olú ẹ̀ jẹ́. I'm Jésù. Ẹ ṣé Budu pọ̀ létí ẹ̀ ni? Ṣé Budu pọ̀ ni? Budu pọ̀. Ọ̀gá tiwa wèrè wọn ló ń jẹ́ budu ṣé inú mu ṣì yín náà ah, fọwọ́ kaba yọlọ yọ ló jẹ. ṣé ìdè kò gbé wá láti tà lọ́lẹ̀ di champion. mo sí kankan. kí ló ṣí ẹ. Ọlọ́run àmì ẹ lẹ ń bínú wọn lè fẹ apáma ìyá ẹ lọ kéré gan sẹ kókó ń bẹ. ẹ kó ṣì jà yẹn. dábì èmi tún sùpọ̀ èmi tún sùpọ̀ lójú ìyá.

apapa yìí ẹ máa kú yìí. ọ̀gá jalan je. yàrá ìjẹ́ olóṣù. bẹ́ẹ̀ wọ́n rẹ̀ dára nù bí òkú ọlọ́mọ. ìdí ilé jọ pàǹlà ah. ọ̀sìn ló gan-an ah. náà. má lọ wó o. Bonjour, Abba. myself. That girl wey dey call that girl sef. Èmi dey titus àbí dey call that girl. Omo I don finish that girl. See my ass with blood. Omo sixty we don finish am. Omo other girl na go do something like this. Every Èmi dey call that girl sef. Makanaki. The girl they frustrate me. Okay baba okay baba omo I don fall bàbá àgbà àbújú bàbá lọ́wọ́ ìdìnnà. ó kọ́ lè bọ̀ sọ́ọ́lẹ̀ bọ̀ sọ́ọ́lẹ̀ bọ̀ sọ́ọ́lẹ̀ bọ̀ sọ́ọ́lẹ̀ bọ̀ sọ́ọ́lẹ̀ bọ̀ sọ́ọ́lẹ̀ bọ̀ Smally, so na so everything go, shey you understand. For this my own kabab, no dey steal. Shey dey hear me? You no dey laugh people. Àwọn òfin pààyàn. Ṣé jẹ́ ìjẹjẹ wa lọ́mọ ìkó tí wọ́n á lọ? Ó ṣáà mọ̀. Àwọn òkè fa wàhálà. Though eh, we must be poor. mushy people, everything wicked, people don't say wicked, work, injuries. àbí finiṣẹ́ ọmọ wèrè dédé bẹ́ẹ̀. àkànná kì í mi ti jẹ́ kó yẹ bó yẹ ń lọ ó dẹ̀ ti sínkì sínú ọpọlọ ẹ̀ wíyẹ wà ẹ̀ ọlọ́. kò sí wèrè bóyá máa jẹ́ nìyẹn ṣáà wá aṣọ lẹ́bi ni. ìyẹn òkun èmi ṣá o ti jọ́ ẹ̀ ṣé o mọ̀ kátó ń pè mí gbòòrò. Ọ̀kánákì ọmọ Mùsùlùmí ò wò mi ò kéré o. Ọlọ́run màámi ò dẹ̀ kí n bínú Ọlọ́run. Tí bá bínú tiẹ̀ ta, ní sọ máa wọlé ra ọmọ ọmọ wèrè wà ní sàmù. Òun lọmọ ìyá mi kan ọ̀dájọ́ wà ń bí Fàrúlì, ó ti travel báyìí. Ó lọ sí Kaduna, ìpẹ́ èdè so lọ́gbà jà lọ́dọ̀ tó ń jodọ́ ó sàmù. Tí wọ́n máa lè jáfáfá báyìí, tó ṣapá bí táwọn dábìá pé Yorùbá lè jáfáfá báyìí béèrè àwọn obìnrin tó wà lè máa gbé ẹni ló ṣàmọ̀ ṣe jẹ́jẹ́ ájẹmí ìfẹ́ wèrè ṣùgbọ́n ẹ yàn ṣe bí dìdì rí bíbá yìí mi ò lè fólè mi ò lè fẹ́rọ́ tó bá jalè tó bá parọ́ mi máa pààyà ẹ̀ ó dàbòdò ọ̀dẹ̀dọ̀ àwọn obìnrin wà ló ṣàmọ̀. àyẹ̀ fún gbà kan fẹ́ kú ṣáà àwọn abirinde àkàrà kì í ṣe ẹ̀ wé máa lọ. he show say this boy no be all the. àwọn abirinde ok a máa gbé trabaye ìròyìn ọ̀rẹ́. na for my car báyìí dey carry kara. ṣé wọ́n sọ fún yín bá ṣe jẹ́ ni. wọ́n sọ fún yín gan tó wà ní. rádaràdà la ó fa ìgbà. ìlú tí ò sófin ni kò ṣẹ̀ṣẹ̀. who talk say ó ṣe kàn. ẹ ló mọ̀ tán náà. màmá àgbàlagbà bọ́ọ̀sì wọ́n ti drop. my brother. Come here, come here, come here. Come here. kọ́mẹ̀. ọmọ ẹni rẹ̀. abiyamọ o social media máa lélẹ ah ah ah ìwé mi ìwọ ẹ rí omi ó dùn mí gan ah ládùúgbò yìí òye wa mọ báyìí o ah gan síbẹ̀síbìkì síbẹ̀síbìkì gan ah ah ah ẹ̀fọn ìjókòó ẹbí báyìí ah.